ó lágbára o ẹ wá gbọ́ ohun tí ọba olúwo sọ lẹ́nu odidi ọba olúwo tó ń sọ orú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ bá mi wo fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ délẹ̀ torí ìgbà tí ọ̀rọ̀ bàbá ìbá máa ṣẹlẹ̀ tán lórí ọba olúwo kẹ́ má sọ yìí pé à wọ́n ṣe ṣítì ni o àbọ̀ ṣítì ọba olúwo ni o ẹ̀yin náà wá lọ gbọ́ kẹ́dẹ̀ mí sọ pé ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ gbọ́ délẹ̀. wọ́ọ̀rì sálẹ̀ irọ́ pọ̀ fáwọn olórí ìsà ẹlẹ́bọ yẹn o tọ́yá bá ń bẹ láyé néèní màá gbẹ́sẹ̀ lé ọ̀yà ọ̀yà òrìṣà ọ̀yà tó jó òsà ọ̀sùn náà wọ òrìṣà lẹ irọ́ pọ̀ fáwọn olórí ìsà ẹlẹ́bọ yẹn o tọ́yá bá ń bẹ láyé néèní máa gbẹ́sẹ̀ lé ọ̀yà ọ̀yà òrìṣà ọ̀yà tó jó òòṣà ọ̀ṣun náà òrìṣà ọ̀ṣun yẹn ọ̀ṣun yẹn ju èmi lọ èmi ọmọ bọ ọ̀ṣun obìn ọba àlú ṣe é ṣe làákàyè àwọn tí wọn ń bọ òrìṣà yẹn ṣe é ṣe làákàyè wọn ń sọ pé àwọn pọ́n ọba lé làwọn fi ń pe ọba ní aláṣẹ ìkejì òrìṣà èèyàn sì lòrìṣà ọwọ́ àpòdìdì ọba ní aláṣẹ igbákejì èèyàn. tó o bá ti gba ọba ipò ọba o ti gbà ayé ọlọ́run sí ààfin ọlọ́run la ààfin ọlọ́run ọba. ó kí nítorí pé kì í ṣe pé torí pé ẹ jẹ́ ọba nìkan ṣùgbọ́n nítorí pé ọba tí ó gbé ìsìláàmù lọ́wọ́ nìyí. alhamdulillah. èèyàn ò sì ní gbé ìsìláàmù lọ́wọ́ kọ́lọ̀ mọ́ máa palẹ́ ní gbogbo àyè tó bá dé. kódà bí ẹnìkan bá rí yín láàfáà ní ìmáàmù nílẹ̀ yorùbá wa yìí tí ọba pọn yín lé kó bàbàrà yín òun náà lè má jẹ nǹkan mọ́ láéláé torí pé irú ọba tó dàbí yín mi ì tí rò pé mo rí rí níjọ́ mo ti pọ́n ẹ̀ ń sọ pé ò sí rí kí n tó pọ́n ṣùgbọ́n níjọ́ tí mo ti pọ́n lẹ́yìn ò báyìí ọba tó gbójú tó gbóyà tó gbónu tí ó jáde tán yányán wípé nǹkan mi ò sí lẹ́yìn ọlọ́run níjọ́ mo ti gbọ́n tí ìrírí ẹ̀yin là kọ́kọ́ tí mo kọ́kọ́ rí mo wá bẹ lọ́hùn nínú àánú ẹ̀ ọlọ́run ò ní jẹ́ ẹ jábọ́ láéláé. àmín. ẹni ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. àmín. olúwo ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. àmín. ṣe bóun ló fà yín sókè ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. èèyàn ò lè mọyì olúwo jù báyìí lọ àfàwọn tí wọ́n bá wá tí wọ́n bá bá wa ṣe hajj twenty twenty four tá a ṣẹ̀ṣẹ̀ dé yìí hmm. hajj fourteen forty five lèyàn mọ̀ pé ọba lolúwo torí pé ńgbà wọ́n tún dé mọ́kà ọba náà tún ni wọ́n nígbà táwọn ọba mi ń bẹ ń bẹ tẹ́nìkan kan mọ̀ pé wọ́n wá kò sẹ́nìkan tí ń bẹ ní gbogbo àgbá ńlá ayé yányán tí ọmọ kúlúwo wá mọ́kà lọ́dún ni àwa táwa wà ń bẹ pẹ̀lú wọn mọ̀ pé alọ́ba ńlẹ̀ Yorùbá tó ṣe é yan gan-an ntẹ́ wá ṣe tó dùn mọ́ mi ju olúwo ẹ̀ máa ń mọ́kà ọ̀wọ́n ni pé bàtà àwọn alárúbáwá ní ẹ sọ̀rọ̀ ẹ gbé àṣà wa lárugẹ torí pọ̀pọ̀lọpọ̀ wò pé ẹ pàtàkì àṣà èèbó ń bẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹsẹ̀ èèbó àwọn lárúbáwá náà àwọn tẹ́ ẹ jọ jókòó wọ́n gbé èèbó dáadáa ṣùgbọ́n ẹ wá ń sọ èdè Yorùbá bó ti yẹ kó bá máa sọ eléyìí lẹ fi tayọ àwọn ẹgbẹ́ yín Ọlọ́run ò ní bá inú jẹ́ láíláí. àmín. gbogbo ìlú púpọ̀ wọ́n kí yín lẹ́ẹ̀kan sí i torí pọ̀pọ̀lọpọ̀ ọba náà lakúkú lọ kí ń gbà wà mọ́ka àwọn tó ń retí kí láǹfà wọn ni ẹ̀yin tó ń pọ̀ ní nǹkan gbà tá yín ọlọ́run ò ní bàyín nu jẹ́ láyé láyé wàlálà haúlẹ̀ wàlẹ́ àkúwọ̀tì. mo rí ọba ní ìwò. I can see the only work. mo rí pé ó wọ aṣọ kò sí adé lórí ẹ̀. He was wearing clothes but no crown on his head. Write it down ní ọjọ́ ọ̀la. tomorrow. ó ṣeé ṣe kíjọba kan jáde kó yọ ọba yẹn. there is possibility that there will be a, a new government that will remove him from office. tí ò bá gbàdúrà dáadáa. if he refuses to pray fervently.